والسلام والصلاة والسلام على رسول الكريم وعلى آله وصحابته ومن تبعه بإحسان إلى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدعوكم الله الحمد لله ọlọ́run ọba wa èyí tó ṣe rí pé òun ló gba wọn láti rẹ̀ ká máa dúpẹ́ fún òun oore tó ga jù tí ọlọ́run ọba ṣe fún èyí àti ẹni òun náà ní pé ọlọ́run ọba ó ṣe wọ́n mùsùlùmí àìríṣẹ́ mùsùlùmí náà ọlọ́run ọba ṣe fún èyí àti ẹni Abdurrahman kono ba bu pawana istiyan Abdurrahman kono ko ti wa ni aljanna pẹ̀lú sabani wa Ora na ke ti dunya ni mo fẹ́ Ora ni pe ọlọ́run ọmọ oṣù ọlọ́kàbà rẹ̀ ní àtúgbò wá sí àwà yìí tí ọlọ́run ọba tó sàdúgbò ìfọ̀kàbà rẹ̀ fún wa ní àtúgbò yìí gbogbo àwọn àmì tí ó sí ìfọ̀kàbà rẹ̀ ọlọ́kàbà fún ìfọ̀kàbà rẹ̀ sílẹ̀ Orin náà jẹta Òun náà rí pé ọlọ́run ọba fún wa ní àlàáfíà. Àlàáfíà àti ọwọ́ ọba fẹ́ kọ̀ọ̀kan wa ọlọ́run ọba àtàrí kúrẹ̀. Gbogbo àwọn tí ó ní àlàáfíà ọ̀rọ̀ kò máa fún wa ní àlàáfíà. Gbogbo àwọn orin tó kù ọ̀dọ́ àtàlùfẹ́ rẹ̀ fún ọlọ́run ọba. Ọlọ́run ọba وكل السياق للسماء وقسم السياق للإمام أفضل وفقا جواب الدنيا في كله يرى مبارك تفعل Èdè máa bára tán, àtẹ̀yí láti ẹ máa gbọ́ ọgbọ́n gbogbo ẹgbẹ́ pẹ̀lú àti pé àti kọ́wọ́ ní kí ọ̀rọ̀ náà lọ́dọ̀ tí wọ́n ní àǹfààní. Ẹ̀sí lọ èyí tí ó wáyé ní àná ó ṣàlàyé fún wa ní lọ́dẹ̀ ní àwọn ọ̀rọ̀ àpèjì fọ́ọ̀mù. Ó ti ká máa ń lọ ẹni tó jẹ́ mùsùlùmí àti tó jẹ́ mùsùlùmí. Ó wá mú àwọn nǹkan méjì wá lóbìnrin wà dáadáa. Alákọ̀ọ́kọ́ ìròyìn obìnrin apọ́jú mùsùlùmí obìnrin ẹni lórí náà. Nítorí wípé bẹ́ẹ̀ náà lórí Ilé ayé ń bí ìrìnàjò nígbà ní àkọ́kọ́. Gbogbo tí yóò fi máa jẹ́ pé ẹni tó ní ilé ayé ti sọlọ́run yóò fi lọ sí ìwọ̀n ẹ̀kọ́ nígbà. Gbogbo ilé ilé ayé yìí ẹni tó ní ìlànà. Gbogbo nǹkan tó ní òun náà ni àwọn nǹkan tí ó fi ní ìlànà ọlọ́wọ́ náà. Ẹ bá ẹ̀ di ọdún wọn àbìsí àfẹnusí ń wá. Èsè rí àbìsí gbogbo tí ó lè kọ́ sí ọ̀nà ọlọ́run tí wọ́n ń sọ fún gbogbo ìpínlẹ̀ tó ìlú lọ́tọ̀. Mo sì ní ní ẹni tó gbọ́rin Gbogbo ọjọ́ yẹ pé lọ́bìnrin ọ̀nà ọlọ́run bákan ẹgbọ́n sọ fún gbogbo ẹ̀mí sí àwọn olùgbé Ẹ̀tọ́ wá rí láàrín ọlọ́rin tán ti dé ìwájọ́ wọn. Ọlọ́rin àwọn kan méjì tí wọ́n wá ní ọlọ́rin ṣẹlẹ̀ lórí. Lẹ́kọ̀ọ́ gbà náà, ọlọ́run ọba ní àwọn aránú àdífẹ́ lọ́sọ́rọ̀ àwọn ìrìnà rẹ̀. Àwọn tó sọ fún olórí jẹ́ mọ̀ wá sí ọ̀fún mo sì wà sára ní ìtàn fún mi. Àlàyé ẹ̀sìn tí mo wá ṣe fún ní òun náà ní kí n sọ fún ní jẹ́ ẹ̀rọ ìgbọ́dọ̀ sí ìkankan àyàfi àlá. Àlàyé tí mo wá ṣe fún ní ọjọ́ tó ṣe ní pé yọ́ máa kó nípa inú láàrín. Orí ayà kan máa wà tó jẹ́ ayà 37. Òun náà ni àwọn ikọ̀ tí wọ́n jẹ́ ọlọ́lá nínú àwọn èèyàn lóògùn tó jẹ́ tèsì yìí. Ọwọ́ ń sọ fún lóògùn pé ààrẹ ẹjú abara bí wọ́n lọ́wọ́. Ààbèrí wọn ti jẹ́ àwọn ẹni tí wọ́n láti sí láwùjọ ló ń tẹ̀lé ọ. Tó jẹ́ ẹgbẹ́ wọn ń tẹ̀lé ọ ní wọ́n bá ti kàn sí ilé ẹ̀rí tó mú wá lójú ẹ̀jẹ̀ kò náà wọ́n tẹ̀lé ọ. Àwọn olè rí fún gbogbo ní àjùwà àjùwà àwọn tẹ́lẹ̀ lọ́wọ́. Ọpá ìfẹ́ ìtọ́lọ́run ààrọ̀ láti àjẹ́ ní ìjùwà lọ èyí tí àwa náà èyí tí ìdúgbòlẹ̀ náà ni náà ní fún ọ̀pọ̀lọpọ̀ torí àyà yìí náà ni àwa wọ́n kà mọ́ wa bẹ̀rẹ̀ ni a bẹ̀rẹ̀ pẹ̀lú lónìí náà sọ̀rọ̀ ọ̀bà fún wa ní àwọn yàrá. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقال الملأ الذين كفروا من قومه ما نراك إلا بشرا ما نراك إلا بشرا مثلنا وما نراك تبعك إلا الذين هم أرادلنا بادي الرأي وما نرى لكم علينا من فضل بل نظنكم كاذبين Ó sọ wa nínú ìrọ́pùn Quran 11, Aya 97. Ọlọ́wọ́ bá ń ṣàlàyé fún wa níbẹ̀. A ti sọ bí ẹ̀fún wa lánàá. Wípé àwọn tí wọ́n jẹ́ àwọn àtìsìnkú. Ìrùjú mẹ́fà òun láti wọ́n mú wa ẹ̀nà ààyà yìí. Ọlọ́run bá ń pàpọ̀ láàrin mọ́lá ìrìnàjò ìjọba lóòrùn lára omi. Àwọn ènìyàn ńlá àti màmọ́lá fún ọlọ́run. Àwọn ènìyàn ńlá ńlá ńlá ńlá àwọn ọdẹ ọkọ̀ máa ń ta àwọn àdájọ́ ọlọ́run. Tí àwọn ọdẹ ọlọ́run bá ti jẹ̀lẹ́fẹ́ wọn báyìí, ààrí nínú àlùbárí ìfẹ̀rí ìfẹ̀rí tí wọ́n fẹ̀rù náà ní pé àwọn tí wọ́n kọ̀ọ̀kan sọ pé ààgbà wọn làwọn èèyàn ńláńlá wọ́n ṣe bẹ́ẹ̀ ṣàwọ́ta nítorí ojúkòkòrò tí wọ́n ní ìgbàgbé lọ́wọ́ wọn. wọ́n gbà pé àmọ́bí ọlọ́mọba ó fẹ́ẹ́ di ọ̀gá báwọn lọ́wọ́ nìyẹn tó wù nígbà. Ọlọ́wà ní àwọn èèyàn ńlá ńlá tí wọ́n jẹ́ kí ó sì rí àlẹ̀bí náà kápá lówó ní ìlú ìlà ọrùn ní àwọn èèyàn lókùn ọlọ́wà ní ìlú. Alákọ̀ọ́kọ́ Wàrà wájà ìlà báṣàrọ̀ ń mìí pẹ̀lá náà. Gbèsè lànà báwa náà fi rí omi orí bẹ́ẹ̀ ẹ̀kùrọ̀. Ìjọba ọmọ ọlọ́run ti máa yàn. Sọ̀rọ̀ méjèèjì ní àgbà ẹ̀kùrọ̀ ọ̀rọ̀ ìdáhùn náà. Wà náà náà lọ́wọ́ jáde àgbà إلا الذين هم أرادلنا ومن رجع صدقك فأعرف لك أعرف لك أوصاف أوصاف لك روحات روحات الجمال روحات sí òun náà ni lókà tí ó wà lẹ́yìn pẹ̀lú àjẹrẹ àrùn nàrọ́ọ̀kà àrùn ẹlẹ́gbẹ́ aláàbò rẹ̀ ìtàbà ákàmìlẹ̀ lójúná sínára ìtàbà ákàmìlẹ̀ lójúná hún àrùn sọ àrùn yẹn wà jẹ́ ìgbẹ́ máa fún ìdílé Ó sọ ọ̀rẹ́ ẹ̀ wọ́n ti rán wọn fi tẹ̀lé abẹ́ẹ̀kọ́ sí ọ̀rọ̀. Bọ̀má na wọ́n ká ìsàbáká ìlà mẹ̀lìlá ó àrọ̀ ọ̀rọ̀ bí lò náà. Júlà ńlá ni. Torí wípé júlà náà tó ń bí ọjọ́ ẹ̀rọ tí kò sí ìgbà kan lọ́jọ́ pé ẹ̀ka jọ máa kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ní nígbà tí ó tó di pọ̀ sí. wọ́n máa ń rawọ́ ká ìtàgbà ká àti lọ́nà ìgbìmọ̀ òun àlọ́ Àwọn tí wọ́n ń tẹ̀lé ọ́, wọ́n jẹ́ àwọn tó yẹ pẹ́ nínú wa. Àwọn ọ̀rọ̀ kí náà tàbí wọ́n yẹ pẹ́ ọ̀rọ̀ owó ni, ọ̀rọ̀ ọ̀lá ni, ọ̀rọ̀ gbogbo ààrẹ ń tó lè. Ọ̀rọ̀ fáàmù ni, lẹ́yìn ọ̀gbẹ́sìn ọlọ́run ọba yé pé owó ní ọdún gbẹ́sìn ọlọ́run yé ẹ̀sìn làtàrí ọdún gbẹ́sìn àwọn àbúrò wa lórí kẹ́mọ́tù àrọ́ bílù ọ̀sọ̀kan jẹ́ ọ̀rọ̀ méjì nígbà lórí kẹ́mọ́tù kẹ́nà wa àrọ́ alákọ̀ọ́kọ́ ni pé àwọn afọ́ wa tó pè ní jámù

Ẹgbẹ́ rọ́gbùrà, ọwá jẹ́ rọ́gbùrà. Èyí ọ̀gbẹ̀ pẹ̀rẹ̀. Rọ́gbùrà ọ̀gbẹ̀ pẹ̀rẹ̀. Ó gọ̀. A máa jẹ́rẹ̀ amọ̀fọ̀. Ó gọ̀ ọ̀gbẹ̀ pẹ̀rẹ̀. Sọ rọ́gbùrù wa ní ẹ̀yà òní nínú ìrọ̀jà bèbè. Rọ́gbùrù ìjà bèbè. Àwọn tó àwọn ìjámù rọ́gbùrù yẹn wá jẹ́ áwùgbùrù. Sọ áfù úlù ọwá jẹ́rẹ̀. Ọwà ìjámùrù àti nínú wa ti àwọn ọmọdé lò. Ọ̀rọ̀ náà máa tẹ̀lé sí káàkiri àjá. Jámùrù rẹ̀ kọ́kọ́ jẹ́ àkèrè mú. Ó tún wá ní jámùrù jámùrù wá ní pé lọ àkàrà. Láwọn bá wọn ti sọ wípé ara ìfẹ́ afúdọ́lù èsù bẹ̀rẹ̀ arúgbálù tọ́rọ gbúra náà ni ẹbí bí ń ya òkùnkùn ọdún ọdẹ náà náà àwọn amúdámù rẹ̀ wá ọwá jẹ́ bí dámú abẹ́bílẹ̀ àbábílù ọwá ìkílọ̀ àwọn ìdílù méjèèjì kò àti fún tẹ̀síì náà àti rọ́bìnú náà sọ àwọn ìròyìn kan ní rọ́bìnú náà ẹgbẹ́ tí wọ́n mọ̀ ẹ̀ láàrin pẹ́kí tí ó kú láàrin yìí sọ̀rọ̀ kàrà bẹ́ẹ̀ méjèèjì òun náà ní ọ̀rọ̀ ohun ọdún sí inú àlàámọ̀ ní pẹ́kí tí àwọn afọ àwọn ìṣòro. sọ̀rọ̀ kàrà bẹ́ẹ̀ وما نراك ابتغاك إلا الذين هم أراضينا àwọn táà ní pé ń tẹ̀lé wọn òun náà ni àwọn tó jẹ́ wípé wọ́n jẹ́ àwọn òmùgọ̀ àwọn ìgbìmọ̀ olùsí inú wa àwọn tí wọ́n jẹ́ àwọn tí àlàáfíà sí nínú wa àbíká tí wọ́n jẹ́ tẹ̀lé àwọn tí wọ́n já òmùgọ̀ jù àwọn tí wọ́n jẹ́ ẹjọ́ tó ń ya olùsí jù Àwọn náà ni wọ́n tẹ̀lé. Ọlọ́gbẹ̀ẹ́jì ìgbọ̀nà ni owó ní. Ọwọ́ ọ̀dọ̀ fún àrí jẹ́ Báàdíyà ọ̀rọ̀ àìyí. Tòkẹ́mọ́tún báàdíyà ọ̀rọ̀ àìyí. Nínú àwọn ọmọ àmúfi àrí lẹ́wọ́ ẹ̀wọ̀n ẹ̀lùkan péré, òun náà lọ́ka báàdíyà ọ̀rọ̀ àìyí. Àmúta lòmìta, ẹ̀lùkan péré àwọn àmúfi àbú amúrì nìkan òun náà lọ ka sí ni bá dí à áńkà ní lẹ́fẹ̀ bá dí àgbà ẹ̀yìn tó àbú amúrì nìyí sọ orin kan lọ́kà nígbà sọ sọ ìṣàmà nínú ìgbà àwọn ní ní ìgbìmọ̀ láti bá sẹ́rọ̀ lórí àtúntò sí àwọn àmì ìṣòro. Tọ́lá dára bẹ́ẹ̀, bá jí àrùrá ayé ọ̀hún ló kà nìkan máa ń tọ́lọ́ pa ní. Tàbíkú aka bá jíyà rá. Tọ́ sí ìdí ìtọ́ka bá bí àtiwá òun náà ní bá da yẹ́bú da. Tọ́ ó bẹ̀rẹ̀ nǹkan, yọ́ bẹ̀rẹ̀ nǹkan. Òun ló ti wá àwọn jẹ́ aráàlú àdìbáàdìbù ìròyìn èyí tó jẹ́ wípé opinion first opinion ló pé ní aráàlú àdìbáàdìbù ìgbòdó àmẹ́ni ti fi fún ìgbájú ló wà wákìtà fún àmẹ́ wákìtà aráàlú àdìbáàdì àsìkò best opinion òun náà ni wọ́n ń gbà fún àmẹ́bí ọlọ́run Ẹ̀rọ àjẹjọ jẹ́ bá bí àwòránì òun bàbá yẹ́bí lú ọwà ní àráyú àti àrùn. Ìròyìn tọ́kọ́ tó fojú hàn. Orí àkọ́kọ́ rẹ̀ ní ọjọ́ bí ní ìròyìn tó fojú hàn. Sọ̀rọ̀ ìyẹn pé ìròyìn tọ́kọ́ fojú hàn òun náà ni wọ́n ní. Àwọn jẹ́ lásìkò tí ìròyìn kàrà fojú ẹ̀sìn wọn báyìí òun náà ni wọ́n ti gba ànájẹ́ ọmọ àwọn ìlú bẹ́ẹ̀ ni àtọ́fúnra pé wọ́n gbàgbọ́ nítorí wípé wọ́n rí pé nílẹ̀ ọjà àwọn tó kílẹ̀ dáadáa ìròyìn jẹ́ àkọ́kọ́ kò fi ìròyìn dẹ́pọ̀ ló kílẹ̀ dáadáa wọ́n rí kílẹ̀ dáadáa tí ó ti dúdú dúdú nǹkan bẹ́ẹ̀ òun náà ti fún ọgbà wọn وما نرادكم علينا Kẹ́ẹ̀láàfí àwọn òní lọ́jọ́ ní ààrí fún ní léwà lórí mẹ́rin bábí ààrí ọlá kankan lágbàfẹ́ sí mùsùlùmí ìṣúná látọ̀kọ́ ní ìlú òbí ìdàgbà tún fi bí i kò máa rà láti gbàgbé tí wọ́n mẹ́sìn yìí àìpẹ́ lọ́lọ́pọ̀. ẹ̀rọ ìgbèjà tí wọ́n ní ní pé àìpẹ́ ìbẹ̀rọ mẹ́sìn yìí ẹ̀ ìjúwá lọ́nà gbogbo kára bí jù yín lọ àríláàkà àgbẹ́jù yín lọ àti gbogbo ẹ̀jù yín lọ. tó níbi tí wọ́n kọ̀ọ̀kọ́ wọn mọ̀ wípé wọ́n ti ọlọ́run bá ti fún àwọn òṣèlú

ẹ̀bá ìbẹ̀rù ọlọ́run òun ló jẹ́ pé ní ilé fọ́lọ́run bá fẹ́ àwọn ìgbìmọ̀ àwọn sọ fún wa ní pé àwọn àmì tí wọ́n rí pẹ̀lú ìsìláàmù ó ti tó fún wa tí wọ́n mọ̀ pé ìsìláàmù ni ó òfin nínú òfin ṣe ìrọra ara sọ eléyìí olóògbò ṣúgbàmù tí àwọn kò fáàlù mọ́ wa ká àti sọ áńkà rẹ̀ fún àwọn tí àkókò aláṣẹ pàtàkì rẹ̀ fún wa. Tàwọn ṣe fẹ́ ní ọlọ́dún ṣùgbọ́n àwọn ló káwá yà mí lọ ẹ̀sùn máa wọ́n yìí ọlọ́run ti máa ṣàlàyé ó fún sọ̀rọ̀ ó lè sọ ìjà ọ̀sán. Gẹ́gẹ́ ó ní bí kò kán ní ọlọ́run fún àwọn tí wọ́n àti àwọn tó jẹ́ pé tó lọ́wọ́ bá ti yàn sí wọn. Wọ́n máa ń lè ní ní wọn. Ẹgbẹ́ ọ̀rẹ́ lọ́rùn àti yẹ́lò wọ̀ fẹ́ tà. Èwo ni láti tàbá náà? Olóró ti gbìyànjú sí ọ. Olùbàwọ̀ náà àti ìdánwò àti Tòbára ti gbò kámà lọ tó ní àwọn ìyàwó ìdágbọ́ àgbáfẹ́ olóyìn lọ. Olùbàwọ̀ Òun náà ní pé alákọ̀ọ́kọ́, alákọ̀ọ́kọ́, alákọ̀ọ́kọ́ àwọn tí wọ́n kọ́kọ́ ṣe kèfè yìí, táwọn ànẹ́bí ọlọ́run, táwọn tí wọ́n jẹ́ olórí, àtàwọn ànẹ́bí ọlọ́run kò rẹ̀ àwọn tí ó lórí àwọn tó jẹ́ ọlọ́rọ̀ àwọn tí wọ́n jẹ́ ẹni ńlá àwọn tí wọ́n lọ́kọ́ ti pèsè àwọn àti ọ̀rọ̀ ìlú àwọn olówó àwọn ẹni ńlá àwọn ọlọ́rọ̀ wọ́n kọ̀ọ̀kan ti àtàwọn àti ọ̀rọ̀ bàbá mú wa ọjà wọn àwọn tó sún bá ìwà wọn àwọn akọ́bí dúdú ìwà tẹ́tà tí ká bọ́ ẹ̀sìn àgbẹ̀. náà a tún nínú àyà yìí dípò lóòtú sí àwọn dọ́ọ̀bù àtà ipò jẹ́ àwọn olórí máa ń kó àwọn ẹni ńlá máa ń kó sí ìdìbò àárín náà níbi gáàsù àwọn èèyàn pẹ̀lú pé wọ́n wà lọ́mọ ohun jọ àwọn ṣùgbọ́n pẹ̀lú àwọn náà wọ́n ní ṣùgbọ́n ogun sọ ṣùgbọ́n àwọn ìyá kúlùkùlẹ̀ akọ́bí bá yọ́ máa dá òdòdó pọ̀ mọ́rọ́ ní ìyáná fi máa fi rí àbíkẹ́bẹ̀ torí gbé jíṣẹ́ nínú ṣúgbà rẹ̀ sí lọ ìrọ̀lẹ̀ èyí wà lórí òdòdó pọ̀ mọ́rọ́ tí àwọn ọmọ ọmọ ṣúgbà rẹ̀ dáadáa èyí ó rí bẹ́ à wọ́n mọ̀ bẹ́ẹ̀ rí sọ wọ́n mọ̀ bẹ́ẹ̀ rí sọ òun sọ òun Ìjọba bá ń dá àpẹẹrẹ tí ọdún ti máa ń gba ọ̀rọ̀ wọlé lẹ́ẹ̀kan náà ẹ kí ọmọ ẹni rí ẹ̀wọ̀n. Ṣẹ̀gbọ́n ọ̀dọ́ dáa ni. Ṣẹ̀gbọ́n ọ̀dọ́ dáa ni àbóyí sílọ kẹlùmọ́tò hàkì sọ ọ̀rọ̀ òdodo ní òbí ìdàbí á kíra àlùbáàkì tó ó nira ọ̀rọ̀ òdodo ní ìgbà òbí ìdàbí á yọrọ ni ó yóò ṣẹlẹ̀ àwọn àkáà ní òdodo ní ẹ̀rọ sọ òdodo ní ẹ̀rọ sọ ṣùgbọ́n tẹ̀lá àwọn mẹ́ tẹ́bá dá yẹnu ẹ̀wọ̀ ẹ̀ ṣe kí ni o ẹni tó tọ́ yẹn ó tọ́ ṣùgbọ́n irọ́ ní ìlànà ìbẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wà ní owó mọ́jú mẹ́ta àwọn èèyàn jẹ́ jù láyé ọwọ́ ní náà jẹ́ púpọ̀ rẹ̀ tó lọ́rọ̀ jẹ́ pé ọ̀rọ̀ tí ẹ jẹ́ ìbá ti jẹ́ kó bá tó dáadáa ní ẹ̀sìn bá ń sọ wọ́n lọ́wọ́ lọ́wọ́ dáadáa mẹ́sìn tó bá ti ní rẹ̀ o ọmọ àdìgbé ọ̀rọ̀ yìí kẹ́ lẹ́kẹ̀ẹ́ sọ̀rọ̀ lọ́wọ́ ti ń bẹ nínú ẹ̀dùn orí gẹ́gẹ́ ní ọdún àwọn ọmọdé Òní máa rà dáadáa fún ẹ̀ráyé àwọn onígbùnú tó lọ́pàá àti àti òṣèlú sọ ọ̀dọ́ ní kò ní kò ní sáwẹ́nì kò ní ìdájọ́ kò ní bẹ́ẹ̀ ìdájọ́ àǹfà. lẹ́wọ̀n gbàmà àyà yìí ni ó ń fi àwọn johan asu johan ó ń fi àwọn johan kì ní ó ń mọ sí méjì wọn. àtàwọn tó bá ń pè àwọn àtúwọ́n pè aláìsí ìdá tó ti fi sí àlẹ́ bí mo wá ní ìlú níbi gbé kíkèrè bá lọ́bẹ̀ẹ́ bẹ̀rẹ̀ pẹ́ṣẹ̀ lọ́wọ́ rẹ̀ ọgbẹ́ yúrúyúrú rẹ̀ oṣù ààrẹ nítorí púpọ̀ táwọn kèfè yìí ẹ̀fọ́ ọ̀rẹ́ yúrúyúrú rẹ̀ ìjọba adáwọ́ láyé náà láwọn àwọn náà sọ̀rọ̀ Ẹgbẹ́ ìgbòmọ̀ ẹgbẹ́ ìgbòmọ̀ Gbogbo ọ̀rọ̀ kí wọ́n rẹ̀ bí àwọn kèfèrè ọmọ ẹgbẹ́ wa fún ní ní ọ̀rọ̀ àǹtà. Ìyára tó tẹ̀sí tẹ̀sí dé náà. قال يا قوم أرأيتم إن كنت على وآتاني رحمة من عنده فعميت عليكم فعميت عليكم أنلزمكموها وأنتم لا كارهون Ó ń sàlàyé fún wa nínú tó wá tòfin Aya àtẹ̀lẹ́ ọgbẹ́ náà fún ọ. Sọ̀rọ̀, ọwọ́ àríkọ́ ti mọ́ àwọn orílẹ̀-èdè wa. Ṣùgbọ́n òun wà lọ́dún tí ó jú wa. Ó kára ṣàlàyé fún wa nípa wípé ní tí wọ́n ti mà ní. Ní tí wọ́n ti mà ní wípé òdodo òun náà ni àrẹ́jọ́ ọlọ́run ọba òun náà ni ọ wà lórí ẹ̀ òun wá tún àwò wípé òṣìlú dáwà òun náà lórí òfin wọn ọkàn bá wọn sọ̀rọ̀ ní wípé òdodo lẹ́rí tó bá ti ẹ̀wà jẹ́ kó òdodo ti bá ti ẹ̀wà pamọ́ fún yín ọlọ́run ọba òkú jẹ́ bá wa pé ká mú ní lágídí láti tẹ̀lé ọlọ́run ẹ̀rọ jẹ́ pé àwọn àjẹ́sẹ̀ ọlọ́run ìtọ́lọ́wọ́ bá rán wọn ní àgbàwà tó ṣiṣẹ́ tó táwọn ìjọba wá jíjẹ́ fún ọmọ wá gbọ́ tí wọ́n bá sọ yé àwọn àrẹ́bí ọlọ́run ọlọ́run ló wò rán wọn láti àlejò Ààrùn ọkọ̀ omi wọn lájú. Ààyà wípé ọlọ́run ọmọ ọ̀láwọn àjọ́bí ọlọ́run tó mú àwọn àti wọn gbà tó mú wọn lájú bí ààyà rẹ̀. Ìkánná àwọn afáwọn akọ̀tá afáwọn tó ṣáájú ọkọ̀tá náà ọlọ́kùn bá tẹ́ wọn. Wọ́n sọ fún wa wípé làwùkọ́ darọ́ àbíyá ìpínlẹ̀. Kámi àwọn ànábí ọlọ́run, àlékìmù sọ̀láàbù ọ̀sẹ̀lá, kámi wọ́n bá ní agbára ní, àìyúlìdì mú gọ́ọ̀mà hùn alàìsìmá. Àwọn àìyúlìdì mú gọ́ọ̀mà hùn alàìsìmá. Sábà lágbára ní pé kí wọ́n fọ́ọ̀kì àwọn èèyàn pé, àmì ìjọba ẹgbà láàárín ìgbà mú òun. Bàbá gẹ́gẹ́ ní ọmọ àfọ́ọ̀sì ولكن لم يستجيبوا bẹ́ẹ̀ náà ni ọlọ́run bẹ̀rẹ̀ wá tó fún wọn pé àyà bẹ́ẹ̀ bá ti fún lágbára ọyá ẹgbẹ̀rún wọn kọ́ sí wọn tó wọn gbà ọlọ́run bá òun tí wọ́n ọlọ́run tí wọ́n gbọ́ tó látara bẹ́ẹ̀ ìyẹn ló jẹ́ pé àwọn ìjọba wa àfihàn fọ́ọ̀sì ìṣúlù dára ni ó lo pẹ̀lẹ́pẹ̀lẹ́ fún wọn olùgbẹ̀lẹ́gbẹ̀lẹ̀ fún wọn ẹgbẹ̀lọ́gbọ́n bẹ̀rẹ̀ kọ́ọ́lá ya gbẹ̀rún ọgbọ́gbọ́ pé wọ́n ní ẹ̀yìn èèyàn ní ẹ̀lẹ́pẹ̀lẹ̀ wọn àrùn ayé dùn كنت على بينة من ربي إن كنت tó bá jẹ́ pé mi tí bá ń bẹ aláàbá yìí láti Evidence tí ọ̀pá mọ́ ẹ̀yìn kankan. Ọ̀pọ̀ ìjọ ọyá evidence ẹ̀rọ wà òkú adọ́gbàgbà. Àwọn ẹ̀dẹ̀ tí màkà evidence ẹ̀bójú wọn. Ìwé kọ́ wa tọ́jà pẹ̀lú. Tọ́bàjẹ́ torí ẹ́lìlẹ́ǹsì tó fojú ara látọ̀dọ̀ ọlọ́run ọba mi, onímọ̀ bá wà lórí ẹ̀. Wà á dáa ní rahmatan min indi. Ọlọ́run tó wá fi jẹ́ ìgbàmí ọlọ́run tó wá fi jẹ́ wàfáàrin aláàmàdínlá yìí tó náà ní ìyànkó wà. Tọ́lọ́ wá ń fi tàbí lọ́rẹ̀ ìdánàbí wà Tọ́lọ́ lọ́rẹ̀ Rọ́nà dáhùn ní ìrìnàjì. Ìjámẹ́bí ọlọ́run ọba látọ́dọ̀ rẹ̀ tọ́wọ́ fi tàbí lọ́rẹ̀ rẹ̀. وعميت عليكم وعميت عليكم عليكم Ìrá àjọwà sàámi yàtì àlékún. Sọ àmìyà sọ òun náà ní pé ó fọ́dún gangan ìtumọ̀ àmìyà. Béèyàn fọ́ lójú òní àmìyà ìbẹ̀lẹ̀ lọ ààmọ́ yá ńlá tọ́ọ̀rọ̀. Ṣùgbọ́n àfá ọjọ́ fún àwọn ìpé kẹ́lìmà jọ bẹ́ẹ̀ ló lẹ́ gẹ́gẹ́ ní ọ́fìyà. Tọ̀ọ̀bà ọ́fìyà àlẹ́ fún. Tọ́wá jẹ́ ibé ìdí gbogbo wáyé ọ́fìyà àlẹ́báyé náà. Ẹ́fídẹ́ǹtì yẹn, ọ́fìyà sí náà àlẹ́ fún ọwọ́ apamọ́ fún yí èyí wá ní àwọn òbí o àwọn òbí o àwọn òbí o tàbí fàún mí yákì wọ́n máa di ó kì yákì fàún mí yákì àlẹ́ ikùn tí wọ́n wá sí ẹ́bídẹ́ǹtì yẹn tí wọ́n ṣe gílẹ̀ ọ́ Sọ̀rọ̀ wọn fẹ́ tẹ́jẹ̀ ìpínlẹ̀ ọ̀hún. Ó lórí púpẹ́ tún máa kọ́ sí ìyá sí olóògùn olo àlẹ́ ikú. So, tẹ́mọ̀lọ́, ábìyàkí ẹgbẹ́ jẹ́ ábìyàkí ámùkú. Lọ́wọ́n pé ọ́bìyà tẹ́mọ̀ rẹ̀ nínú lọ́gbọ́dọ̀ àtúnmọ̀ ọpa náà fún yí. So, ámùkú ẹgbẹ́ àmẹ́jọ́, kálẹ́bà àmẹ́jọ́ tó túnmọ̀ nínú ọgbẹ́ ọpa náà fún wọn yí. Ọwọ́ lọ ní olúgbà àrọ̀ ìdílé ìtọ́lágbára ìwé èdè. Jáde kọ́rọ̀ lóṣèlú lọ́wọ́ ọ̀làgbára. mafi talakawa na to ba fúnfún ya fi alẹ́ ìfún to wọ́n wá fi pamọ́ fún wọ́n fi pamọ́ fún káwọ́ sọ̀rọ̀ wọn ìrànà kó tó ní jẹ́ àwọn àwọn òkèrè a sọ fún wa wípé ìrànà yóò

àwọn tó wá kábẹ̀rẹ̀ àti ọ̀nà àti ìsáájú àti àmìdá tó ọ̀nà wá láti àwọn ilé ìdí wọn tó a máa yìí méjì lálẹ́ wọn kọ́lá àti ọ̀nà ìsáájú ayọ̀gbé àti ìsinmi ọ̀rọ̀ abúlé ààrẹ tó ọlọ́kàrà bẹ́ẹ̀ àmà ìsinmi àwọn máa àwọn nínú àwọn ọ̀rọ̀ wá àwọn ní àkàtí ni ó fà ó ń rìn láti àwọn yòókù wá àkàtí ni ó fàámìlà àgbékà fàámìlà. Ọ̀nà máa sọ fún àmì pé ọwọ́ àríkẹ́ ìpàdé ọlọ́wọ́ bá lè yẹ owó àbúyàmù púpọ̀. Sọ̀rọ̀ tó ti ká wá fọ́jú mọ́yàn lọ́wọ́, tó bá lọ́wọ́ ti fọ́jú pọ̀ mọ́ lọ́wọ́. Ó lágbára ní pé kí ni ọkọ̀ àmà fún ọ lọ. Ìwà ìdílé ẹgbẹ́ ó ti fọ́jú pọ̀.

فأما عليكم láti ọ̀rọ̀ bá rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọba wa fọ́ lójú ẹgbẹ́ ni ó gbé pamọ́ fún ní ìgbẹ̀kẹ́lá rẹ̀ ti gíná wa yàrá àtúrò orí gbígbé gíná àmà sókọ̀ Náà bá ń bí yá bí alẹ́ igun ألزمكموها وأنتم لها كارهون Tí ìgbàmọ̀ tí ọlọ́run ọba tí wọ́n á bá mi lájọ́jọ́ rẹ̀, tó wá jẹ́ pé gbogbo àwọn ẹ́bídẹ́ǹsì yìí wọ́n ti dàmú mẹ́rin lójú kò yẹ́yìn Àwọn àìdún ṣé ẹ̀yìn sọ̀rọ̀ á tó jẹ́ ti sọ̀rọ̀ á àǹkọ̀lùbíyà. Tó jẹ́ pé àwọn àìdún lẹ́yìn rí nínú ẹ̀sìn ní pé. Sọ àwọn àìdún yẹn ìpín kan rí. Sọ àti níbẹ̀ ní àwọn àìdún. Sọ ìpín kan rí. Ìgbẹ́ tí ó bẹ̀rẹ̀ sí. Sọ ìpín kan rí sọ kẹkẹrì ríjù ni ẹ̀yí kò jẹ́ nẹ́gẹ́tì sọ èkún tó ti bá wà lórí àbújá yìí pé ẹ̀yìn rí wípé sẹ́yìn àárí wípé mo gbọ́dọ̀ mo gbọ́dọ̀ fọ́ọ̀sì ẹ̀lẹ́yìn lórí sẹ́yìn rí wípé mo gbọ́dọ̀ fọ́ọ̀sì ẹ̀lẹ́yìn lórí sọ ààrẹ fún yẹn ṣẹ́ntùmọ̀ kò sí màbúdìlé méjì rẹ̀ tí màbúdìlé méjì rẹ̀ ni àlóyé bí wọ́n wà á lára kà wà á lára kà lẹ́yìn rí wípé àlóyé bí wọ́n a àwa a lè ẹ̀rí lẹ́yìn lórí bẹ́ẹ̀ gbọ́dọ̀ nígbàtí àárínú ní tẹ́wà àìsùn láà sọ àwọn àìsùn ìgbàlójẹ́ fún onígbìmọ̀ fún ìgbìlẹ́jì ṣùgbọ́n tí ó wá nígbìmọ̀ fún ìgbìlẹ́jì lọ́nà kẹta fi kọ́ yí o náà ní pẹ́ lọ́dọ̀ báàbù ìjọmù o náà lọ́dọ̀ ọba àrùjọ náà ọ̀rọ̀ náà ní wípé ìjọba rí pé rọ̀hán ní ìsinmi ẹ̀rọ àìsù zẹ́gán mo ti fẹ́ ìdá mo rí pé ìrẹ́dọ̀ rédí ni mo mọ̀ lẹ́mọ ọmọ màmàdà tó pé nígbà ní ìgbé ó jẹ́ òmìnirin mo fún ìdí alákọ̀ọ́kọ́ ní zẹ́gán mo fún ìdí ẹlẹ́gbẹ̀ẹ́ ní ìgbé ọ̀pọ̀ tí Òrìjẹ́ ìgbẹ́ndá máa lórí jíni ọ nàzẹ́ ìdún mọ̀tìtẹ̀lẹ̀. Láàmù yẹn tó dé yẹn ó ti di máa ní ù. Máa ní ù tó dé yẹn kò ní jẹ́ kí wọ́n fún ti lé ìjọ máa kí ni máa ó. Kò ní jẹ́ kó lè gba lẹ́kùn mọ́, ìyẹn náà pè ní àtàlí ìkù. Kò ní jẹ́ kó lè gba lẹ́kùn mọ́. Bọ̀wá bí ìjọba bá kódà sí ìdílé wa lẹ́yìn ẹ̀gbà náà. Òṣèlú ọ̀rọ̀ wọ́n jẹ́ kí ni ọ àlejò gbogbo àti nílẹ̀ àlú ní nígbùkù mú àwọn ní ọmọ ẹgbẹ́ sí lọ dáadáa dáadáa tòfí ìrẹ́ ni tòfí ìrẹ́ wà lẹ́yìn tó fẹ́ ìgbà ní ìgbà àti ìgbà pẹ̀lú ìgbà tí wọ́n ti kọ́ wa nígbàtà àtàlẹ́ wálé kí náà wálé kí lọ nínú báàbù kí náà wọ́n mú ọgbà tó bá jẹ́ àpapọ̀ ìlú ìlú mọ́tàlá tẹ́lẹ̀ sí wọn àbá àpapọ̀ ìṣòro àbíkẹ́ náà fún ìṣòro sí àbíkẹ́ náà fún kan àbíkẹ́ sí náà fún ìṣòro àwọn afẹ́rẹ́. náà tó ọ̀rẹ́ tara bẹ́ẹ̀ ọ̀rẹ́ náà ní ìrìn rẹ̀ ọ̀rẹ́ tó jẹ́ láńsì màmá rẹ̀ wọ́n jẹ́ àpapọ̀ ìṣòro. náà wọ́n tara bẹ́ẹ̀ lọ́jọ́ pé màá fún ìdílé ìyọ́ àtàrà ní ìlú kò ní àwọn àwọn wàá sọ ní dáadáa lẹ́yìn lórí وأنتم Ọ̀rọ̀ kan dáadáa rẹ̀ jẹ́ pé kìrá ní ìgbẹ́jẹ́ pé àbúlé àríyà òun gbá kìlá àyẹ̀ wá látọ̀dọ̀ òbájú ní ká àbúlé àríyà ó gbá kìlá àyẹ̀ wọ́n látọ̀dọ̀ kíni òbájú àbúrú dìnnà òun á gbá kìlá àyẹ̀ wá látọ̀dọ̀ àbẹ́bùnàká Bàkẹ́lá ẹ̀rọ ti mọ̀ sí kọ́. Ìyẹn ni pé àlóyún tí kúkú mú a ní ṣáfìrì àǹfùsì ọ̀rẹ̀ àlóníbímọ́kù mú a sílọ ní ń ṣàtúrí àwọn fún ìlà wà á tún láá kí ni ṣàtúrí àbúrà ní ìpìlẹ̀ gọ́ọ̀lù àti káwọ́ wà á tọ́ ìjẹrẹbù ní látọ̀dọ̀ ara wa yóò ní àtọ́ ìjẹrẹbù yìí ní ìpìlẹ̀ gọ́ọ̀lù àti ìlà látọ̀dọ̀ ara wa tọ́rọ̀ ọ̀rọ̀ wa jẹ́ àrílọ́dọ̀ So if the bomb brought our eyes to hit the farm after three. So if the abandoned views, then you are in the city, and you keep it, your eyes on that. So now, I really think more are, let me say, it's the form of the car issue. But the hour, which are the car is very different òun náà lè ká gbà ló dẹ̀bi pé láàrúlì bí mo kò mú jẹ́ o nígbà tẹ́ kí ni ọ nígbà tẹ́ kí ni ọ. Tọ́lọ́tọ̀ wa bẹ́ẹ̀ àwọn tó jẹ́ àwọn ìpèlú àwọn náà ti fi tẹ́lẹ̀ wọ́n kórìíra ọ̀rọ̀ lọ́wọ́ náà.

ni wọ́n wá jẹ́ ẹni tí ó mọ̀ láti mú ọlọ́ni ó fi wálẹ̀ wọ́n ti fi bá wọn wá ṣe wọ́n ti fi parí ẹ̀ lọ́wọ́ ìlú tí wọ́n bẹ̀rẹ̀ àwọn ìjọ wípé àfihàn tó máa jẹ́ ẹni tó máa mọ̀ nípa ní àti sọ gbígbà ìmọ̀ ìjọba jẹ́ ìmọ̀ ìlòdodo mẹ̀kúnnù àrètí ìlà ní ìwàkìyà ìmọ̀ ìdíbi èèyàn wà kọ̀ǹbíìsì àrètí ìlà ní ìwàkìyà ó wà kọ̀ǹbíìsì kọ̀ǹbíìsì Owó náà lè gílé ókù ìṣe. Nígbà ìdájọ́ pọ̀ kàn kí orin tí wọ́n bá sọ ní ọkùnrin ní bí wọ́n lè rí àwọn ìdílé oṣù ní àrí. Nígbà ní ńlá á ń ìkìrọ̀ ní wọ́n ti dìbà. Èyí ń ké mú ní tipátipá láti kìrọ̀ àti ìsìn. Ayé mú yẹn tipátipá mú ìrọ̀ ọ̀sẹ̀. Ẹ̀yìn bá jẹ pé ó ń wà àwọn èèyàn tí fi ń tẹ̀sìn nígbà tí wọ́n ti tipátipá kò ní tẹ̀sìn wọn. n'ime gẹ́gẹ́ ọjọọ ìjọba ìgbìyànjú kó wù. Tí wọ́n máa ń dá sí inú ọ̀yà yìí. Gbogbo àwọn Kọ́lọ̀rọ̀ ànàbí wà fún gbogbo ayé ìhání. Òun náà wáyé dànù jẹ́ kú bẹ̀, yóò bàtà wà nílé ọlọ́dún tí wá ní ẹ̀rọ orí ayé ìbàjẹ́. Ọ̀rọ̀ ló jẹ́ kú bẹ̀ ní jẹ́ kámàrà àánú báyìí, àwọn èèyàn jí tó kú láyé ní kámàrà àánú. Lọ́wọ́ ń tọ́ba ìrẹ́lẹ̀ rẹ̀ ọba ti dára nílé àánú ọlọ́run ní kọ́lọ́run náà ti wà mú. Àtúndílẹ̀ kàrà sí yàtú òkú fara. Àwọn akẹ́kẹ́ rí wọ́n kó ìlà ìjáwà níbi ọlọ́run ọba mú wá ìfọ́rí àwọn ẹbí ló lè dá ápùmọ̀ ìwò jẹ́ ìwọ̀n fún dáadáa jẹ́ lọ́wọ́ ara bẹ́ẹ̀ àwọn ẹbí ọdún bá máa ń sọ̀rọ̀ pẹ̀lú pẹ̀lú láti ẹ̀wà dáwọ́ ìlú àti ìmúrí lájú ẹgbẹ́ ni wọ́n sọ̀rọ̀ pẹ̀lú pẹ̀lú sọ kò sí èdè kò jẹ́ lọ́dọ̀ fáwọn ẹbí ọlọ́run bá tí ó jẹ́ kí àwọn wáàyí kó pamọ́ fáwọn kèfèrí jẹ́ kó clear tó fi lórí àwọn níbi níbi tí wọ́n fẹ́ gbígbà wọn àwọn níbi kan wọ́n dá wọn so àwọn kan tí wọ́n ní nínú wọn àtàkùn ẹ̀lú ní ìlú mẹ́rin ẹ̀lú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ológun ọlọ́wọ́ ní ìwà ìjọba wọn ويا قوم لا أسألكم عليه مالا إن أجري إلا على الله وما أنا بطارد الذين آمنوا إنهم ملاقو ربهم ولكني أراكم قوما تجهلون Àlẹ́bí ọlọ́run ọba ó ń sọ fún wọn pé wàyá gbára oòrùn. Ó náà ń bẹ́lọ̀ fún wa nítorí kí ó lè bá àgbẹ̀bí wọn, kí ó lè bá àgbọ́rọ̀ rẹ̀. Sọ̀rọ̀ ara àtàlọ́ tuntun lèyàn. Sọ eléyìí ni ìṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Sọ àdàbà ń ṣe dá, sọ lẹ́gbẹ́ à ń ṣe dá wà. Sọ agbára ní pẹ̀lẹ́pẹ̀lẹ́, agbára máa ti bá ìyàn sọ̀rọ̀ àwọn ọmọ àti kéèyàn ṣáàkìyèsí tó a máa fi ṣáàkìyèsí àwọn ọ̀dá àláyé rí máa láàá. Omi ni òògùn Torí ìgbẹ́gbẹ́ wà ní ẹ̀gbẹ́ jẹ́rẹ́ náà, olèmọ́jẹ́ ìkàrà wọn. Ẹjí bá ṣe ààrẹ àkùnta, òjò olèmọ́jẹ́ ìkàrà. Yọ́ ń bá dára, yọ́ ń bá mú rẹ̀, yóò jẹ́ mú rẹ̀. Ọ̀ẹ̀ẹ́gbẹ́ ni mú wáyìí, òjò ìkàrà wọn. Òjò ìkàrà wọn ìṣẹ́lẹ̀ máa lẹ́rùn ìgbé báyá ìṣẹ́ náà fẹ́ tó lówó látara ní ọgbẹ́ tó lọ́wọ́ látara ní orí ẹ̀ àwọn àtàwọn èèyàn kan pé ẹ̀sìn tí wọ́n kọ́ wá náà ìṣẹ́ àbátágbára ó ní agbára láti gbèsè ìjọba jẹ mẹ́sìn ọgbẹ́ sàlàyé sáwọn èèyàn tí ó lè jẹ́ pé yóò fọ̀rọ̀ sí ara rẹ̀ láì gbà kankan láti fi bọ́ ayé ọgbà níwọ̀n àbá ló jẹ́ pé lọ́mọ jẹ́ pé tó. Wọ́n jẹ́ fún ajẹ́ pé wà pẹ̀lú àlàyé. Wọ́n wá jẹ́ pé ní DSC. Àwọn ẹ̀jẹ̀ á àwọn èèyàn tó yẹ àbọ̀ tẹ́tẹ́ tí wọ́n jẹ àbọ̀ ti fi rí yìí á wọ́n ti rí wọn. Sọ àgbẹ̀ Àwọn ẹ̀jẹ̀ ọ̀pọ̀lọpọ̀ سواء كانتم علينا لا yóò bèèrè láàlá owó kàkà lọ́wọ́ ojú wá sí ẹ̀lọ́jẹ́ gbèsè ní ẹ̀lọ́yáwó yìí tẹ́gbórí gẹ́gẹ́ ṣètò ẹ̀rí òkùnrin ajéríà ìlà àlàrúwà. Ó ní arábìnrin àtẹ̀sán àmì, ẹ̀lá ni pé ẹ̀sán àmì, ẹ̀sán kí ni ọ, ẹ̀sán iṣẹ́ tí mo ṣe fún yìí. Ẹgbẹ́ ìrántí wá àti ara ẹ̀sán, àti ṣe fún wọn Tọ́ta anáàdẹ́mọ̀ ní ara ṣe ni. Ṣùgbọ́n ọlọ́run ọba sọ mú wípé òun ló wọ́n fún ní ẹ̀sán ìṣẹ́ tí ń fi. Ọlọ́kàrà bẹ́ẹ̀ lọ́gbọ́n wípé ẹ̀sán ní ohun ìlọ́dún ẹ̀dẹ̀ kankan àyà àti kí ni ọmọ àyà àti lọ́dún ọlọ́run. Sọ ẹ̀sán náà wá ń pè ájírù wípé òun náà ní àwọn Wọ́n àwọn ọmọ tí àwọn ìfáà tí ó jẹ́ ìgbé ẹjọ́ ìgbé ńlá ọmọ wọn bá wà lọ́sẹ̀ ọ̀nà wípé tó wá fẹ́ sáńgà ní kú lẹ́gbẹ̀ẹ́ táwọn bá ti ẹ̀jà àmì ìdí nínú àwọn ilé ìdí lé wọn kú lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ Lúwọ́ ọjọ́gbọ́n àwọn ìgbé ọ̀nà ẹlẹ́dẹ̀ kọ́rì bèèrè náà àrànàlú. Àwọn tó ti nígbàgbọ́ ọmọ síwájú, tẹ́yẹ òsì sí ìrúgbàgbọ́ sí èyí ò lé ìjọmi tó lè ní àwọn tó ti nígbàgbọ́. Wọ́n bá yìí lówó, wọ́n bá yìí sálákà. Ṣọ́ àtàkùnà ìbẹ̀rù wọn àwọn èèyàn. Àìwò bẹ́ẹ̀ nìkan ló lówó lẹ́yìn, àìwò bẹ́ẹ̀ nìkan ló lọ́wọ́ láti ìbẹ̀rù ọlọ́run. Ọ̀rọ̀ ìjọba àbá fẹ́ nínú rẹ̀. Ẹgbẹ́ àwọn ẹgbẹ́ tó bá wà á bẹ̀rẹ̀ nìkan níbi gbá yẹn wọlé gbé yẹn wá sílẹ̀ tí wọ́n ti lé yẹn. Àwọn ìròyìn ní àwọn ọmọ ìjọba ìgbàgbọ́ ìwájú ìgbésẹ̀ ìfẹ́ إنهم ملاقو ربهم حقا إنهم ملاقو ربهم Ẹnùkọ́ ọdún àwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn ní tí wọ́n ń sọ ilé. ìgbàgbọ́ ọmọ obìnrin dáadáa ìgbàgbọ́ ọmọ rọ ìjọfojú àlàmọ́ ìdájọ́ ọkùnrin dájọ́ ọ̀rọ̀ ni àwọn eléyọ ìdáhùnmọ̀ nígbàgbọ́ wọn ọba tó dáadáa ìdáhùnmọ̀ ọba tí Ìjọba ojú àjọ ti nígbà mọ̀, ààrẹ torí ní ẹgbẹ́ kí ni ọwọ́ àti wọn fún un. Ọjọ́ bá àbájọ kan, wọ́n tún máa bá bí àgbà yìí nígbà tí wọ́n tún mẹ́rin ní pé wọ́n kàn ń ṣàfihàn ìgbàgbọ́ lásán ní. Nígbà tí kíni ọ, wọ́n ń ṣàfihàn ìgbàgbọ́ lásán ní pé wọn ò ní gbàgbọ́ dáadáa. Ẹ̀sùn wọn lẹ̀, ìnáwó ọ̀dà òun. Wọ́n pàdé kíni ọ, káàdì ọ̀pàdé ìpàdé láti kọ́ ni wọ́n sọ ohun gbogbo àwọn àtàbà zoomu ní tó sopọ̀ lọ́gbà ní ìpàdé yẹn oṣù abẹ́ ọgbàdì ọ̀rọ̀ tó wà pàdé làtẹ́ ni yóò sọ lẹ́sàn ní gbogbo ọjọ́ ọba ti fọ́nà ẹ̀rọ olóògbé lọ olùwà àgbà Ọ̀pọ̀lọpọ̀ wà láti ní àrákùn báwùmá tàjẹ̀ مُرِنِي قَوْمًا يَجْهَلُونَ Ẹgbẹ́ èèyàn kan ní ẹ̀yà àwọn ìṣẹ́ ìyá aláìmà tó. Sọ́rọ̀ lórí aláìmà kan sọ ọ̀nà ìjẹ púpọ̀ lórí sọ tẹ́lì sọ̀rọ̀ aláìmà. Ẹgbẹ́ tó sáré gbogbo rìkwẹ́sì

ìdáhùn ìgbà ṣùgbọ́n ìdá agbẹ́lọ́wọ̀ ti jẹ́ lọ́wọ́ ìmọ̀lì nígbàgbọ́ ní lẹ́kùn jù nígbàgbọ́ ní lẹ́kùn jù tó lè máa bẹ́ẹ̀gì ọ̀rẹ́ jẹ́ra wọn ní ìjọba ti torí ẹ̀wà owó kẹ̀jẹ́ àwọn ẹ̀wọ́n bẹ́ẹ̀ sọ nìyẹn gẹ́gẹ́ ẹ̀ka ọ̀rẹ́ tẹ̀lé jẹ́ ti sọ́wọ́ ní ẹ̀rẹ́ máa sọ̀rọ̀ gidi nígbà wọ́n àbẹ́ gbẹ́gbẹ́ ọ̀gá lé owó lórí kárí bẹ́ẹ̀ sí abẹ́gbé ọ̀gá fún ti nígbàgbọ́. So àwọn èrè bẹ́ẹ̀ sábà ń sọ pé kí ni a fẹ́ fi lé fún ti nígbàgbọ́. Ẹnìkan sọ nǹkan kan fún mi. Nínú ọwọ́ àná wọ́n pè mí ní Ramadan lecture. Ọwọ́ àṣọ kankan fún mi. Wọ́n gbé mi lọ ọwọ́ sọ wípé Ramadan lecture tá a fẹ́ lọ ṣe yìí wípé bó ti ẹgbẹ́ ọmọ ìṣẹ́ Ramadan lecture àfa àgbélẹ̀ bá ẹ̀kọ́ bá wùyàn sọ láàrín àjọ ọ̀nà kẹ́kọ̀ọ́ jọ mọ́ lọ òun ni bí lọ òun ló wà bẹ̀ta ní ó sọ àwọn ìpínlẹ̀ èdè ìgbọ́n gbà bí wà ẹja àwọn ọmọ ìgbà Ramadan lecture àwọn ọmọ ìgbà lọ́wọ́ àwọn ọmọ ìgbà tó gbogbo ọdún àwọn òkú mẹ̀fẹ́ lẹ́jọ́ máa ń sàǹfààní pé òun ti rí lẹ́jọ́ rẹ bẹ́ àwọn organize lẹ́nu kan wá sọ nípa owó yìí ó sì sàlàyé ẹ̀sán bàbá táwọn tó wá sí lẹ́jọ́ rẹ ó sì gbà wọ́n sẹ́yìn bàbá tí ń wu wu àwọn ọ̀gá àbí wọ́n rí sí kọ́ọ̀lù kan ní sí àbí wọ́n rí sí pẹ̀lú àjíjọ́ ẹ̀sẹ̀ ó ní òun gárígá ló lé gílé ohun àgbòrò ọba orí ìgbàyà ó gba ọmọ àwọn tó fi tọ́jú mọ́ rẹ̀ ìjọ òun jẹ́ sí tó fi kìí náà bẹ́ẹ̀ máa ń dára ayé ẹ̀mí ohun ẹ̀rú dára ń bá ohun jẹ́ ah mo fẹ́ bá ayé òun dára yìí onígbà ọ̀rẹ́ rù láti bàbá ó ti tó kẹ́ náà bẹ̀rẹ̀ bá ti túbọ̀ ó ń gbà túbà rẹ̀ bẹ́ẹ̀ ti ṣe ní ìsìlẹ̀ ẹ ti bẹ̀rẹ̀ túbà náà nù ọlọ́run ti lẹ̀ ti gba túbà yín náà máa tọwọ́ túbà nìkan náà lórí mi ọdún tí ó wo àǹfààní tí wà àti ẹ̀sìn lára ní ẹ̀gbẹ́ tó lẹ̀ ní sínú oúnjẹ ìdáwó ìgbà. Táwa ẹgbẹ́ lẹ́tọ́ àbọ̀ wá wá ọ Áfíríkà sí lè gbà nígbà máa tàbí ọdún tó tẹ̀lé dáadáa. Ó yẹ ó yẹ ẹ̀sọ́ wá gbọ́ àdúrà. Ó tó sọ̀rọ̀ bẹ́ẹ̀ ó lè ṣe àwọn ọmọ aláàjì wa wá tẹ̀lé dáadáa. Àbí táwọn èèyàn ń gbọ́ nǹkan tá a fẹ́ fún wọn gbọ́ yẹ̀yẹ̀ gẹ̀ẹ́gẹ́ ló gbọ́dọ̀ pàtàkì sí wa. Èdè ìgbẹ́ Báwọn wá ní ẹgbẹ́ fáńdírẹ́sì, àwọn èèyàn abẹ́gbọ́n oúnjẹ nínú àti ìjọkẹ́wà tí wọ́n gbọ́yé tá abẹ́gbọ́n wọ́n gbọ́yé. Olúmọ̀ àwọn tí wọ́n jọ ṣe, lọ́dá lọ́dá, ẹgbẹ́ tí tàbí tẹ̀fẹ̀ náà ní ilé gíní o, ààbẹ̀ bọ́lá sí àjòkẹ́ àjábẹ́ fi wá àti ìpé mọ́tàlá sí ọ̀tọ̀ ní fáńdírẹ́sì ọ̀fẹ́ ìlú mọ́tàlá sí. Mọ́kẹ̀ fi wá àti ẹ̀kọ́ lọ ìdàgbà lọ́jọ́ ẹlẹ́kẹ́ ẹlẹ́bà ẹ̀sọ̀ ọlọ́wọ́ bá ẹ̀sí kò ní ẹgbẹ́ ẹgbẹ́ látara lọ́rùn pẹ̀lú ọ̀kan ọlọ́wọ́ so ìfẹ́sì mú wa ní ìyàtọ̀ wà láàrin àlámọ̀lò ẹ̀sùn láwà gbẹjọ́ ajábù láàrin aláàfún ní priority lẹ́nu balẹ̀ ayégbé ìjẹun láwùjọ wa àlámọ̀lò ìfẹ́ kò ìgbàgbọ́ ti lékún sí orí agbọ́dọ̀ máa wá ní kìíní agbọ́dọ̀ máa wá àwọn pàdé ó ní ọmọ àwọn tí ní ìfẹ́ náà àmà gbọ́ wà sí ìfẹ́ òjì ní lékún ní kàlọ́ òjì lékún pẹ̀lú lékún pẹ̀lú ọjà tí lọ́dí àfíríkà àádá àbẹ̀ tí wọ́n ṣe tó wọ́n lè bèèrè owó lọ́wọ́ wa ifẹ́ tó wọ́n tó ti ní àwọn ẹni tí wọ́n orí ní ti owó náà ti sí lẹ́rẹ́ ní ìfẹ́ láì yàtà àwọn ọmọ Àgbà àwọn ẹranjẹ́ ìkọ̀ọ̀kan lẹ́ni kó sì ń kẹrẹ. Ẹ̀sìn ọdún ìdàkùnrọ̀ ọ̀sẹ̀ jẹ́ wọ́n bá rí pé nọ́mbà tó yẹ àkáǹtì nọ́mbà sí ilé ìlọ́dún, àkáǹtì nọ́mbà lórí àkáǹtì nọ́mbà lórí. Ẹ̀sọ́ mẹ́wọ̀n yẹn pé tọ́rọ ọba ní kí wọ́n yọ, ìkẹ́kọ̀ọ́ ọba wọn kí wọ́n yọ. Àwọn ní gẹ̀gẹ́ nígbẹ́ ni wọ́n wà nílẹ̀kún. Àwọn ní tó àjọ rẹ̀ lọ́nà ẹgbẹ́ òun tó ní lè fọ́nà òun fún lẹ́ni ẹgbẹ́ gbà tó ọ̀rẹ́ jẹ́ ìgbùgbùn tó àtọ́ bẹ́ẹ̀ lọ́nà ìlú fún ọlọ́run tó èyí náà ní láti gba àwọn iṣẹ́ ìjọba lọ́nà sókè Sọ̀rọ̀ pé máa gbà náà, ọ̀nà ìjà àwọn òṣìṣẹ́ ọlọ́run ọlá, wọ́n yẹ sí àwọn tó bá nígbàgbọ́

ويا قوم من ينصرني من الله إن قردتهم أفلا تذكرون Alákòóbá ní tó jẹ́ pé ẹgbẹ́ mẹ́kún náà wà níbi ọlọ́run náà wọ́n jẹ́ bá ní ọ̀rọ̀ ọlọ́run kó lè gbin náà tí ó lọ sí bínú sí yà ó bínú sí yà torí pé ti burúkú ọ̀nìyàn náà gẹ̀lẹ̀ rí bẹ́ẹ̀ ẹgbẹ́ náà ń Òṣèrè máa rí bá yóò rí gbé eh, ọ̀la ọla ẹ̀lú jẹ́ fọ́ọ́tà ìpé ọlọ́gbọ́n láti nípa àwọn àmúrẹ̀ ní ẹ̀yẹ lọ́pàá nàìjíríà nípa àkọ́jú tó wá bá nàìjíríà. Àwọn ilé Òfẹ́ sọ pé èèyàn orí òpònú wà láàrín ọ̀sọ̀ lẹ́nu òṣù rẹ̀. Òpònú ẹ̀rọ ti dá o. Ọ̀sẹ́ àwọn aṣọ́ pàtàkì ọ̀sẹ́ àwọn ọjọ́ ẹ̀ṣọ́ yìí nínú. Ó dá o. Ìgbà ìgbìyànjú tẹ́lú gbọ́rọ̀. Ìgbà àdínú àdínú ẹgbẹ́ ọgbọ̀nù ẹgbẹ́ ọgbọ̀nù ti gbẹ́kọ̀ ọmọ bẹ́ẹ̀ o ẹ̀kọ́ ní gírí o ọmọdé ìwò ní adúgbẹ́ ẹ̀nà owó ọ̀rọ̀ yìí ní ayé ní ìlú ọ̀rọ̀ ìgbẹ́ ní ẹ̀lẹ́ owó dáadáa orílẹ̀-èdè ń fi ọ̀rọ̀ Ó jẹ́ pé ìṣúrù dáwà ọ̀dọ́ pé àkóbá bá wọ́n lè bá dáa bí

ìgbẹ́gbẹ́ yìí ló dùn lọ́wọ́ ẹ̀ ló lọ́wọ́ ìgbẹ́gbẹ́ pé ó yí ọlọ́run náà ní bá ojú kẹjọ ẹ̀yìn náà ní ìrànlọ́wọ́ lọ́wọ́ ta ló bẹ́ rà mí lọ́wọ́ nínú ọ̀rọ̀ tí ó ń dà nílẹ̀ lọ́wọ́ ọlọ́run tó bá bí ìyà jẹ mí lórí pé mo ní àwọn mòmí ní kó lẹ́gbẹ́ mi ẹ̀yìn náà wo ẹ̀sùn àdìdáhùn ẹ̀sùn wọlé dá ọwọ́ àjọ fún ọgbẹ́ kí ni

Àwọn ìgbà pé wọ́n ń ṣorí ní èyí bú àgbàlagbà. Ọlọ́dàwà náà kó ti bú wọn dáadáa. Sọ̀rọ̀ orí ẹgbẹ́ kájọ fojú ìwọ̀n, ojú àgbàlagbà ọ̀rẹ́ tí ń bá gbé wọn kúrò nínú ìjókòó òbí. Ẹ̀wọ́n nínú ní yọ ìgbà nìyẹn. Pé mo lé àwọn ọ̀rẹ́ ọlọ́run nínú ọdún bẹ̀. Sọ̀rọ̀ ọlọ́dàwà bẹ̀rẹ̀, ọ̀rọ̀ àgbẹ̀ Màtòjẹ́rà máa ń kápá lábẹ́rẹ́ kàwé. Ẹ̀yin náà ẹ̀rọ mú ẹ má dùn sórí sílọ àìmọ̀ṣẹ́. Ẹ bá láwọn ìgbà lóhùn kó ó ti lẹ́tọ̀ọ́ sí ọlọ́run tó ṣe rèé yẹn. Tọ́lápẹ̀lá bẹ́ẹ̀. Bá a ti wá ń ka tàlájà lóhùn ti ti alákọ̀ọ́kọ́ ní orí ayẹyẹ máa lọ. Láti ká ẹ̀rọ táwọn kan kà ní ilé ọ̀ka ìdákàkà. Kíbi ìdìmọ̀ سواء باقي أن كنتنا عليه تذكر يتذكر تتذكرون وأبي تذكرون Tòbáàkì kan bá àtàrà ìlọ́rí kalẹ̀ fún mi, bẹ́ẹ̀nà ló ti ka jẹ́ lẹ́nu ìjú wájú lẹ́nu ó ti ká sí ní ọ̀hún. Tòkí láǹfààní dáàtì, ọ̀gá ìgbẹ̀kẹ́ ìròlé àwọn tó nígbàgbọ́, pé ọmọ àgbẹ̀wọ̀n kúrò níbi gbẹ́rẹ́kọ́ ẹ̀kọ́ ti lo ìgbàgbọ́ wọn ẹ̀rọ ìwọ̀n fún ọ̀gbìnrin àwọn onígbàgbọ́ ẹ̀rọ ìwọ̀n fún mọ́sálásí náà ẹ̀rọ ìwọ̀n ẹ̀rọ bá ń gbàgbọ́ ní ìfẹ́ ń gbàgbọ́ nílẹ̀ Bẹ́ẹ̀ náà ẹnìkọ́ olóṣùwọ̀nyàn, ẹnìkọ́ olé ti bẹ́ẹ̀nìyàn, ẹnìkọ́ olé gbà ẹ̀ẹ́lẹ̀ ní àdá ìgbà. Àwọn àníbí ọmọ ìjọ́ jọ́ jọ́ náà. Tó àárẹ́ ojú ọ̀gọ̀rọ̀ ló mú lórí àwọn àlá ìyá ayẹ́ kẹ̀kẹ́ òjò bóra yẹn jẹ́ mọ́nà kí lọ́dọ̀ àgbẹ̀rẹ̀ ó ń lo ìdáhùn tó ń pè wọ́n ó ń lo ìfì hàn ìfì hàn ó dàbí ìfì hàn ìfì bá mi ní ẹ̀kí ọ̀pọ̀ ìgbẹ́ náà wù nǹkan wá ẹ̀ ti máa ń tà sọ ájà tí máa ń dé kọ́rọ̀ ọ̀rọ̀ sọ dàrẹ́kì ìdàrẹ́kì ọ̀rọ̀ mi sọ tó tó sọ tó tó pé kí ní ìsìn ti dàbáyìí tó tó sọ fún pé tó pé kí ní ẹjú òde kí ní òkọ̀dà tó lọ́ra fẹ́ Kí ni o lè fún lágbàá ọ̀nà èèyàn títí fáwọn àgbẹ̀ àti ọ̀pọ̀ àyàjò? So how do you like àwọn ẹni tó lọ́wọ́ wọn ní àfihàn? So àtàdákùrù yà ń fa ààrẹ. Ìmọ̀ ronú, ìmọ̀ ronú sí nǹkan ẹni àfàlà àfàlà. Àwọn tí wọ́n ronú kí òun jẹ́ òun, ọmọ ìta fàáyé. kọ́kọ́ bẹ̀rẹ̀ wọn number one number two number three now number one. àwọn kó ọkọ̀ ọdún lórí ìṣẹ̀lẹ̀. Ọba Tìlù. Ilé orí orí ẹ̀rọ pé pípà lè bẹ̀rẹ̀ tó wà jùlọ bá bẹ̀rẹ̀ náà kàmà wọ́n tẹ́ sí lọ mọ̀jẹ́. Òun máa ń jà yìí. Ọkùnrin tó wà bẹ́ àárá àkùn, kọ́ àárá àkùn, fún ẹni ọ̀hún ìyára àwọn وقوما المسلمين لهم فكان واجب المسلمين الذين أقبلوا لهم يذكر عنهم نعم فلا أرد ما كان الجامعة وراقيهم نعم Thank you. Number three. Number three. No. Ní àyà 28, so ní ìkúntù alábáyínà, ìwó la fẹ́ pè ní jawabu ṣẹ́rù láàrin. Máa wá mi. Alákọ̀ọ́kọ́ ẹgbàgbẹ̀rẹ̀ tó àwọn yàrá ìjọ ti gbogbo rẹ̀. Àbí yá ká ó lè, tó yá ká ó lè, yá mú kàkà ní ọ̀rọ̀dá hápá lè yá mú kàkà ní ní èdè ní àpàtà aláwọ̀ àwọn tó bá jẹ́ pé yá mú kàkà ní bá wọn pẹ̀lú. Tó yẹ pé lè dára ìgbà ọ̀nà tí àwọn ń gbà lò ọ̀nà márùn-ún. Ìyá ìgbà pé yá ká ó ní yá ká ó ní yá. Ele payá, ele foi já caúme. O que eu fiz, já caúme. O que faz, ele foi já caúme. Quando uma caúme, ele foi já caúme. Aí fica uma algo aqui, um baixo de dar um caminho. Então, não. Ela pergunta que já lá do Shafi. Ela chegou na coisa nígbà míì wọn aparẹ́ gbogbo tó rẹ́gẹ́jà abúṣẹ́ tí ó ti wà ní ìwájú olùrẹ́gẹ́jà wọn ti ṣe lóde pé ọ̀rọ̀ ní pé jàwábù ṣẹ́ǹtì òun ọ̀rọ̀ kiri ká yàtọ̀ sẹ́nìkù ìgbọ́n wà àwọn àìsùn yẹn àti àdúrídìrúkù wọn àwọn ìṣẹ́ ọ̀rọ̀ jàwábù wọ́n bọ́ túmọ̀ ìwòjú tí ti tòlòtò láìpẹ́ ní lọ́mọdé sádàmù sádàmù tó wùlẹ̀ tó bá láyé ìwé yẹn lára ti gbé ẹ̀rọ náà nínú ẹni lọ́mọdé àti sí ìdánwò ẹ̀ abẹ́jẹ́ sàrà ìgbà àwọn àtàlẹ́ tó fẹ́ sábà yìí. náà wọ́n bẹ̀rẹ̀ nípa náà. wọ́n ní fún kéde. ara amúdábí ti fọ̀rọ̀ mọ́ àdúgbò bí fún fún a amúdábí ti fọ̀rọ̀ mọ́. So clear is the line. I'm going to give you a, I'm going to give you, uh, you I'm going to give you a, oh yeah. So clear is the line. I'm going to give you a, oh my, you're cooking your, oh my, you're cooking, you know, put it down. I'm going to give you. So, mo sọ pé nítorí láì àmínútù àjá àkájù ámìlà mìíràn mo ti mọ̀ èèyàn bóyá bàbá àmì wa àbí kò ṣe kí ni ó àbí kò. tó ánìmọ̀ ẹ́ tó bá jẹ́ ti inú lórí màfúù ìlú ẹyọ kan kọ́ńtù náà nà màfúù ìlú ẹyọ kan lórí gbogbo ojú náà wà nípò màfúù. ẹgbẹ́ ánìmọ̀ ẹgbẹ́ màfúù ìlú ẹgbẹ́ wa jẹ́ ti kí ni ọ ẹgbẹ́ màfúù ìlú méjì ni ọmọ àti ẹgbẹ́ ti ni ọ̀gbà kájà màtàgá. tó àǹtà ẹ̀wà ni àwọn kíkẹ́ ọ̀gbìn ẹ̀ lọ́bí ó jẹ́ àwọn ọ̀gá tí máa di máníwù ọ̀pọ̀ jù títí fún àwọn àgbẹ̀. ẹgbẹ́ nínú ẹ̀ gbogbo àwọn oríṣiríṣi ẹ̀ náà fi àwọn àgbẹ̀ gbẹ̀ wà bẹ̀. tó ti ẹ̀ ọ̀gá ní ti fáwọn àlọ́ ní mú kù fún àyàn tó ti kí lọ Ìbàdàn àti máa ní ìbàdàn wá wà ní Gábùrù ní àdìsàkọ́ ló fi jẹ́ wọn láti So, kádá fẹ́ ìjọ ìjímọ̀ ìgbé tí wọ́n bá ṣe àtàwátù ṣe sí adájọ́ náà ní àti wọ́n bá ṣàjọ àkàṣe ààrẹ. Dídákẹ́ tí wọ́n ń sọ yìí, òwà náà àti mọ̀. Dídákẹ́ dídákẹ́ àfẹ́kó jẹ́ pé ó ti ní rí ìgbésẹ̀ tó dádákẹ́. Tẹ́lú ìjọba, nígbà kẹta àbẹ̀kó bí ṣe lọ, nígbà tí wọ́n jẹ lọ́wọ́, òun ni. Tẹ́lú náà sáré wá gbé, tí a bá já ọ̀sán lẹ́rọ ọ̀sán náà, olúgbà mi lọ. Tẹ́lú sáré wá gbé, àwọn ọmọ olúgbà mi lọ. Ọkẹ́ mi lọ́wọ́ jẹ dákẹ́, tẹ́lá bẹ́ yín náà, olúgbà mi náà. Tẹ́lú ìjọba ni àbẹ́kọ̀ ni. Ìdídákẹ́ ká sọ dídákẹ́ yìí aláwọ̀ ìka mẹ́rin sí ní ohun òtùbà ẹni àwọn ọjọ́ tó kò ní jímọ̀ ẹni pé à ní ìjọba wọn kò ní jímọ̀ náà ìpè ládàá rẹ̀ wípé nínú ohun náà ni. Aláwọ̀kọ́ ni wípé tó bá ó sí ní ìsúnkẹ́ Kò sí ẹni ti máa ẹ̀bá àti láti gẹ̀rẹ́ pẹ̀lú ẹ̀rọ ìjọba ti sọ pé jẹ́ pé ẹ̀ẹ̀fi ti kí ni ọ ẹ̀ẹ̀fi ti lé èèyàn gbọ́. Ṣé wọ́n gbé pàdé sọ sókè? Ìlú ààrẹ pé ìfáàwù inú ìdílé yóò sọ sí. Kọ́ bá jẹ́ kí ni ọ? Kọ́ má bá jẹ́ kí ni ọ ní nǹkan tí ó dì í òṣùpá. Ìyá òkè dákẹ́ láwùjọ lọ. Òṣùpá ló túbà ó, dákẹ́ tó sẹ̀rẹ̀. Ó kàn ló túbà. Sọ ẹgbẹ́ bá rẹ̀ ṣe nǹkan mi ò lè ṣe náà ní ìjọba ìjọba ìjọba lọ́wọ́ rẹ̀. Ṣùgbọ́n kò ní ṣe jáde tó fi kí ni o? Kò ní ṣe jáde tó fi kí ni o? Tó fi kí ni o? Wọ́n ní wọ́n jẹ́ náà kò náà ní sí ẹ̀rọ, wọ́n tẹ̀lé nípa ìṣọ̀lá àti àwọn mọ̀. Bàbú ní báàbù ìṣọ̀lá, bẹ́ẹ̀ náà ní báàbù ìpò lè fi. Ó ní ní ìlànà pé tó fi lọ sọ pé òun òṣù náà. Ẹ̀rọ wá tó lọ sọ pé kí ló lè fà á? Wọ́n yẹ kó dàrú dàrú. fún yóò. Wọ́n ọkùnrin. Ọkùnrin náà jẹ́ lọ bá ń ọ̀rọ̀ bá wà sínú súnmọ́ tó tó kú níwò ti bẹ̀rẹ̀ abẹ́rẹ́ sílẹ̀ǹtì máa fi nínú káfíọ́n ẹ̀jẹ̀ nínú alẹ́ sílẹ̀ǹtì náà ló jẹ́ wípé ọlọ́run àwọn máa ń tóbi ẹ̀wà lọ́nà kọ ìyàwó ń ṣe ìyàwó lọ́nà ìgbà sílẹ̀ Ìjọba ìgbàgbà àti ìfúnmọ́ ìyàwó. Wọ́n lè fi ìyàwó lọ àbí àwọn olóyìn bọ́lá sílẹ̀ ìlú máa bí ilé ọ̀rẹ́ tí ó ti gbà náà ilé àwọn ọ̀rẹ́ ìyàwó ní abẹ́ láàrin nínú ààrin ọgbà ìpàdé ọdún kan pé wọ́n lè tọ́jú ọmọ náà lọ́sí ìwọ̀n tó bẹ́ àwọn ìdílé àwọn ẹgbẹ́ àdúgbò kò ní ìgbìmọ̀ ọmọ ọdún ìjọba orí ìsìnkálá ní ayé àgbàgbà òun lọ́jọ́ kó nínú ìgbà ọ̀la ìjọba ọjọ́ abẹ́ gorí òun gan ọdún tó ní kó òfin tọ́sí láàyè ọ̀hún náà lẹ́ àtẹnugbọ́n ọjọ́ sábà kí ẹ̀rọ ọ̀gá padà fún ó sì fi nǹkan ní ọmọ ń fà láàrin ọkùnrin àti ó sì bá fún wa ọ̀kan ní sáré ṣe báyìí ó

ọbẹ̀ dáàmù ọwọ́n ní ìbùkún òṣèlú wáyé kò sí ìdàmú ìyàwó fún alẹ́ ní oṣù nípa àníkọlẹ̀ ọwọ́ ìjọ ọba jìnnì òní mo bẹ̀rẹ̀ ìtọ́wọ́ sí ìjọ ẹgbà ọwọ́ ìjọ òní bá ikọ́ lọ ọlọ́pọ̀ ní ìṣọ́ àdúrà nìgbà kò ní èyí jìnnà àti ní ìbámu sí ẹgbẹ́ àbúkẹ́ wọn ìkẹrẹ́ sọ̀rọ̀ náà àti ẹgbẹ́ ọkọ̀ lọ òṣèlú wáyé ìyàwó lọ bí ọbẹ̀ lómi Pero cada, cada uno ve lo mismo. No cuando yo fui tu separado. Yo me estaba haciendo de que a mí me volvía a nadie. Yo pues, le funcionaba, yo estaba acá con Yo ya porque ya hice, o con, o no veo con, o no con. Pero con más una code, o le pongo así, él es. Ella que está ahí, como otro, o cambio. Y ahora yo digo, yo quisiera un ánimo para una vez. Para un día, para tu mamá. Nígbà wo ni bí àwọn ọmọ bàbá ẹ̀rẹ̀ lẹ́ẹ̀sí ìrìnlẹ̀ tí kò rí ìgbà wà láti ní. Ẹ̀wọ́n náà wọ́n máa lóbi ní ilé tó lè sọ àwùjọ náà lọ́ bàbá ẹ̀. Ṣùgbọ́n tó gba oṣù bí náà sí àwọn aláàfin ṣẹlẹ̀ yìí ní ọ láwùjọ. Ojú ẹ̀rí ṣe ní ọ̀nà ẹgbẹ́ ọmọ ọkọ ìgbàlágé Ọ̀yọ́ ọkọ̀ sí àwọn náà, ẹgbẹ́ ọmọ rẹ̀ bí àjẹ́. Ẹ̀wọ́ ọkọ̀ ọkùnrin rẹ̀, ìlú ti gbà láì bó ní ìdí. Ẹ̀lá àbẹ̀lẹ̀ ìgbọ̀n wọn ni kò ti tẹ́lẹ̀ lòrù. Ìtọ́ ọmọ orí àtọ́wọ́ bá tún pé ó ní kí ni o rídì tó fi kí ni o tó ń wà táwọn wọ́n ní ìjọba àgbà jíbù ọ̀dọ́ ẹ̀kọ́ bá lọ pọ̀ lẹ́ Wọ́n ní ìgbèrè ìjà mi. Ẹ̀bùrẹ́ àpò lọ́ṣìn ọ̀làmọ́ ìjọba òun náà ní pé àìjọ kan pé òun rẹ̀ tí wọ́n fi máa pépé nínú lẹ́yìn ìgbà tí ó lọ mọ́ ẹ̀ ti fún ní àtẹ̀lẹ́fẹ́ wọ́n ní wáyé wọ́n wà dúró tó bẹ̀rẹ̀ ayé ọba ìjọ fi jọ yóò dá bẹ́ẹ̀ni ẹkùn padà tó fi bẹ́ẹ̀ mo ti sọ́lẹ̀ náà ìbẹ́ni ẹ ti bẹ́ẹ̀ gbogbo ọ̀hún lérò òṣèlú náà ìbẹ́ni ẹ ti wá tẹ kọ́dà kọ́ má ti di ní ẹ mọ́ tọ̀wọ́ mo jọ lè jọ lọ́wọ́ mi nínú ẹ̀rọ Oge tuntun. Ẹ̀rọ mọ́sára mi ni ọ̀dá mi, ẹ̀rọ mọ́sára mi ni wọ́n wá ní ìsìn, ẹ̀rọ ti fẹ̀ lójú sí ìbẹ̀rẹ̀ lábá ní sára ìjọ pọ̀lọ̀ mi. Káàkì méjì ìkọ́nà lọ pọ̀ nínú. Káàkì àtọ̀rẹ́ ẹkú ọ̀pọ̀lọpọ̀. Káàkì méjì ọkùnrin ìtọ̀lá ọ̀rọ̀ ọkùnrin ìtọ̀lá ìjùmọ̀ wọn. Sọ wọ́n ti ní káàkì méjì. Káàkì méjì ẹni jẹ́ wọ́n ọ̀rọ̀ ìwọ̀n Obìnrin ọ̀wá, obìnrin ọ̀wá ni wọ́n gbáyà ìbẹ̀rẹ̀ ìdá wà ní ojú ẹ̀fẹ́ náà tọ́bí wọn gbà wọ́n padà. So, wọ́n tó pẹ́ jẹ́ àní máa kà á, láti tó lórí mọ́ tọ́, orí mo ní ìjàmbára, ọ̀nà orí àmọ ilé tó kò sí pé a fi à ń ṣe ìrìn ẹ̀kọ́ ìbẹ̀rẹ̀ ó ti gbà àdéhùn tó ń gbé dáadáa pẹ̀lú ọdún àìmọ̀ pé mo kú pọ̀ obìnrin tó ń ṣe lọ́gbọ́bìnrin ọlọ́run tó máa bá ti dá wọn nìkan láti gbọ́dọ̀ mi dá wọn dání sùn pẹ̀lú wọn náà lọ́kàn máa pọ̀ wọn àwọn bàbá olùlọ́gbà wọn pọ̀ àwọn haúsá náà tó ọ̀rọ̀ lọ́dọ̀ tó bá bá bá wọn ní ọba ìlú aláfẹ́ Dọ́ọ̀ kẹ́rù fún tó mẹ́rọ mọ́ ní bí ìrìnkà Tó mọ́ ọkọ̀ òṣèlú nínú. ní ẹlọ tó wọ́n tí yọ́ padà lọ́ọ́ pẹ̀lú ẹ̀jọ́. Ẹjọ́ lọ fẹ́ alábámọ́dé láti lọ máa fẹ́. Obìnrin tẹ́lẹ̀ ti kọ́ ẹ̀rẹ̀ mi, tẹ́lẹ̀ bá mú fún ọ̀rọ̀ bí jírí. Bàbá òkè ń bínú lásán ẹ̀rẹ́ ẹ̀rẹ́ ìrìn. Tó bá ti fi múra lẹ́sẹ̀ gbogbo ẹ̀rí jírí ní ọjọ́ ìgbìmọ̀ òwe. Ìjọba ti pọ̀ mọ́ mi lọ́wọ́. Tó bá wà bẹ́ẹ̀, ó tún wá lọ ìdẹ́sí ń bẹ́ẹ̀ wọ́n fi wọ́n lọ ọ̀rọ̀ wọ́n fi lájẹ́ ìgbà ọlọ́run fẹ́ òòlù fún wọn wọ́n fi máa fẹ́ ní ọ̀pọ̀ fún ọ̀lẹ́ ìlú ìlú yọ ọ̀rọ̀ ìlú ìpàdánù ọlọ́run àtẹ́bí ní àgbẹ̀rẹ̀ àtẹ́bẹ̀ lọ àlùmọ̀hálí ní wọn mọ̀ àgbàgbà ẹgbẹ́ ló ń bẹ̀rẹ̀ sí àti tó bá sí lọ́dọ̀ fọ́kọ̀ bí ẹgbẹ́ ẹgbẹ́ lọ́dọ̀ fọ́kọ̀ bí wá lọ fọ́kọ̀ mi lọ́jọ́ lọ rẹ̀ ọkọ̀ mi tàn wá fẹ́ èrè lọ́wọ́ àti wọ́n á kàn lé olùkọ́ wa lẹ́ka àgbà lọ. wọ́n ní mọ́kọ̀ rẹ̀ tó dúró fún yíwò lè bẹ̀rẹ̀ ayà mi. sọ obìnrin yẹn lọ fọ́kọ̀ mi ìgbàdàn wá bẹ́ẹ̀ bọ̀ ọkọ̀ yẹn ọwọ́ àrígbé ọkọ̀ yẹn ìsúnmọ́ tó ọ̀rọ̀ báyìí bí i pé àà ọmọ ní ọ̀ṣọ́ ìgbà pé àà nínú rẹ̀ gbé sí aṣọ ní owó tipátipá ní owó tó àbẹ́bí wọn ní pé à ẹ́yẹ ó tẹ̀wé ní ara lọ ọgbọ́n náà ọgbọ́dọ́ bọ̀ ọ̀rẹ́ náà ọgbọ́dọ̀ mọ́mú wọlé sí ọdọ̀ ọ̀rẹ́ náà wàrà wọlé ìlú náà lọ́gbọ́n lè jẹ kún nínú ìgbèrè àà ah. <laughs> ó tẹ̀wé ní ara lọ́gbọ́n olóòjò fún wá tún lẹ́tọ̀ àti ìgbà òun ní ìpa tó lè fi padà pẹ̀lú àti ìpa ní ọjọ́ ìyá kan rẹ̀ ṣùgbọ́n ó ní kò sá igbó ti ka káàsì tó mú ọkùnrin ẹ̀kọ́ ló ṣe kí ni ó wọn ọ̀nà kan tó fi ẹ̀ pẹ̀lú àti ìjọ obìnrin ló pọ̀ rẹ̀ tó fi ẹ̀rọ ọjọ́ kó nǹkan ẹsẹ̀ padà yóò ti parí ìgbà rẹ̀ ó ti gbà kò sí káàsì pé ọkùnrin ẹ̀ ló yí Tóbi àwọn ìjọba padà wá àwọn ẹ̀sùn jẹ́ bẹ́ẹ̀ yọ ọlọ́pọ̀ mí. Lókùkọ́ rẹ̀ lórí padà fẹ́ padà fẹ́ jẹ́ padà ẹ̀yẹ̀ tó jẹ́ rẹ̀ fẹ́ṣù wọn. Gbogbo ó ti lo gbogbo ti sí ẹ̀sán. Ìyẹ̀ tí wọ́n rẹ̀ ní ẹ̀rù lẹ́lẹ̀. Ọdún tó káàkiri tó káàkiri tó lórí. Ó ti ní àbáyé méjì ní ìgbèsè kan. tó bá fi jọpọ̀ jáde pẹ̀lú. Lóbìnrin bá tọ́kùnrin bá ló wọ ọ̀dà. Tọ́kùnrin bá ló wọ ọ̀dà ni ó bè ní ọlọ. Adájọ́ ọ̀rọ̀ fọ́ọ̀tì ẹ̀fọ́ fún ìyẹn tó kọ́ sọ̀rọ̀ wá. Wọ́n fọ́ọ̀tì wọ́n àfẹ́ sọ̀rọ̀ láti mọ̀ lọ́wọ́. Ó kẹ̀ kan bá abúlé wù tó gbé. Ó lọ dáwọ́ ìyẹn Tí ọ̀pá ni wọ́n fẹ́ gbà, táwọn ní bẹ́ẹ̀ obìnrin ẹni rí